ọmọkùnrin kan gba contract ọ̀dọ́ ni wọ́n pè é àmọ́ ah, o ó gba contract ẹ bá wa kà mọ́lé ọ̀dọ́ ni wọ́n pè é kọ́ ló máa ní foríjì wọ́n ti lólólólólóló wọ́n ti gbogbo wálé mi tí wọ́n ti sanwó fún un bóyá ọmọ ọlọ́mọ ti lọ́ọ́ fowó rajà wọn ò mọ̀ ẹ bá wa wọ́n á tẹ́lẹ̀ sí ọ̀dẹ̀ tó yẹn bàn ìyàwó ẹ̀ sì ń bẹ ní oyún wọ́n tún wáá pa á tán wọ́n ní kò tètè sílẹ̀kùn fáwọn wọ́n wáá mú kíì wọ́n tún wáá ti kíì lẹ́yìn ọgbà rẹ̀ wọ́n tún sọ kíì nù. ìyàwó kékeré ké ńgbà tára àdúgbò ráyè dé ńgbà tí wọ́n lọ tán ará àdúgbò tún ráyè wọlé wọ́n ẹsẹ̀ lọ rèé tó yọ bọ́gíláàrì nǹkan tó wọlé ẹ̀rù bí wọ́n ti ń fàbínú ọlọ́ọ̀ á sì mọ̀ pé kò kéńjì kò kéńjì tí ìbá ń sàánú ọlọ́run tó lè kéńjì níbi tó lè ṣerú ilé kọ̀bàlìjọ́lá kọ́kọ́bá ni kó nǹkan púpọ̀ nílẹ̀. àárọ̀ ni gbọ́ dájú ni gbọ́rọ̀ yẹn ìbánilọ́kàn jẹ́ gan. ọmọ kúrò ẹ̀rọ. ọmọ ọ̀dọ́ ni wọ́n pè é ọ̀dọ́ ni ó sì kọ́ lé níwọ̀n bá tọmọ kékeré ó sì kó síbẹ̀ ó sọ gbà sí wọ́n sì lọ kà mọ́ ìdílé tó ti kẹ́fín pé nǹkan bẹ̀ lọ́wọ́ ẹ̀ sẹ́ni tó wá súnmọ́ lẹ́yìn òkú ni pé torí pé ọgbà sẹ́ lọ́rùn sẹ́wọ̀n yìí eléyìí ni eléyìí ó tún á gbà sẹ́ ti di ẹ̀mọ̀ fóun gbà sẹ́ wọ́n tún fẹ́ sanwó fún lẹ́yìn ó jẹ́ fẹ́ràn pé wọ́n fẹ́ sanwó fún mi o. kálukú ń pa amánu ni kálukú ń pa ọlámánu ni ayé gba ayé tọ́lá òwú níyì mọ́. bí lọ́la ń jọun ìyá fi hàn ìyá fi hàn ìyá kulé ìyá ara mọ́tò tuntun ní ìsìnkọ́ àfẹni náà ti bá ń gbé ti bá ń bẹ lábẹ́ odi ìsọ ọlọ́run nìkan sọfọ hmm. ọlọ́run kò di ìsọ ẹ̀ láyé ọmọ sọ nǹkan mọ́ra mọ́dẹ̀ bo nǹkan mọ́lẹ̀ mọ́dẹ̀ di ọmọ sọ nǹkan mọ́lẹ̀ ni wọ́n ti sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ níwá sí i pé gbogbo ń tẹ̀ ń sọ ni ò sí. gbogbo gbogbo ẹ̀ náà wọnú ara wọn ẹni tí kò gbọ́ràn sọlọ́ọ̀nù lọ́nu tí ọ̀gbọ́n njẹ́ tí ó kájọ rẹ̀ náà mọ̀ ìbẹ́nu wà yìí tí wàá fi ìgbé lónìí ọ̀fẹ́ dé àjọ títọ́ sí lánàá ni ẹnu pé mi sí ìrojú ẹ̀ nísìnyí tó lè lọ ọkà mọ́lẹ̀ ẹ̀pẹ́ yìí àwọn olè dádúgbò wọn wọ́n ti yí gbogbo lé pátá ilé tí ń bẹ níwájú ilé rẹ̀ wọ́n dẹ̀ dé bẹ̀ wọ́n dẹ̀ ṣe wọ́n bọ́ fẹ́fẹ́ sọ́jú àná àti gbà fọ́lọ́ wọn ti gẹ̀gùn wọn ti rẹ́dídè wọn pé wọ́n fẹ́ẹ́ rẹ́dọ̀ tàwọn náà wọ́n tẹ̀ jáde nínú ilé yẹn ọ̀gá wọn dẹ̀ fèdè pé ọ̀yá wọn dẹ̀ fèdè kẹfúra wọn pé ọtí yá wọn dẹ̀ lọ bẹ́ẹ̀. ìgbà láàrin wa yóò wá ti dé. ó ti dé mùsùlùmí ti dé ònù wọn ò délé ẹ o láì lóògùn ọlọ́lọ́hún. bákan náà súrọ̀ yìí dára ń gbọ́ àwọn olè lọ́ọ́ká ọ̀kan náà máa súrọ̀ yìí máa sọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ lọ́sàn-án gan pẹ̀lú orin tútù. Bàbá yìí. Wọ́n dẹ̀ ní kẹ́bọ̀dì dojúbò rẹ̀. Ẹni ẹ kọ́kọ́ lójú ọ̀nà wọn kọ́ fún ní ìfáyà láì. Ọ̀yá ẹ̀dọ̀júbò rẹ̀. Owó ọ̀dẹ̀ mọ̀ wípé adigunjalè ni wọ́n. Ni wọ́n bá lọ bá òun máa wò pé kí ló ń tẹ̀yìn fífù tẹ̀ ah sọlọ́pàá ni yín ni kí ló ń ṣe yín tẹ̀ fẹ́ kéèyàn dojú bolẹ̀ tẹ̀lẹ̀ gbáyà láyà. Omi à kí ló ń ṣe mọ́nà àwọn ìsítú ìbá máa sùn tẹ ọlọ́gbọ̀n yàrá sùn tìlọ̀ ń bọ̀ fún kéde àti kàńbọ̀ náà rẹ̀ ọlọ́wọ̀ yìí bọ̀ wọ̀. Ní máa ń yáàgùn wọn, orí yìí dàrú ni, ẹ̀sìn ni ní, àti láti wáyé báyìí. Wọ́n ti sìn ní, actually ni wọ́n sìn àwọn yẹn ń bẹ́ẹ̀ dojú bolẹ̀ wọn bọ sàtẹ wọn àdìlí ti ma tako tako tako. ọbẹ ẹrú ń bẹ náà o. àwọn yẹn wá ń sọ ọmọ ọlọ́mọdé lóògùn pé dákùnbá ni jọ́ọ̀mù ìwọ̀n kò bá tí wọ́n bá lóògùn ban nínú àwọn kùnà tí a ti wọ̀ rí yẹn o wọn kò bá wà ń tiá o. ẹni ẹlẹ́ni tí nígbà tí ó gbèsúgà lé. níbẹ̀ ni pé báyé bá dàrú kò dàgbọ́dọ̀ ọlọ́run ọlọ́run mẹ́ni ti ẹ̀nu ayé kò ní jẹ́ kó kà ẹ́ kò ní jẹ́ kó kà wá àbúrò ayé ò ní kà wá nígbà wo nígbà tá a bá sádọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ inú níbi tí wọ́n bá wà. tó lọ́lọ́run inú kan máa yìn rárá inú kan dẹ̀ máa yìn tó má bá ọ. ìbọ́lọ̀ ni lọ́dún kan tó wà sí lọ́nbí láyé wà sí ìrọ̀lẹ́ àwa sí wà sí débi pé ẹ fara sí ọlọ́run àfàkàn wa jáde síta olùfẹ́ béèrè question kan àní kò béèrè àfáàsì ni pé ẹjọ́ tó tún burú náà tí gẹ́gẹ́ bá wà bí ìkó dẹsẹ yẹn jù sẹ́nu. sebele báyìí. tí wọn sọ fún lè pé ẹ máa nara yín. ẹ lè máa nara yín pa. pé bàbá wọn lè máa nara wọn o ah. confam ni o wọn lè máa nara wọn o. sẹ́yìn náà òye náà tún bẹ́ẹ̀ nu tí o tún dáa. Ah, ọlọ́run wọn ní tẹ̀mí ọ̀bẹ ìrẹ́ rẹ. ẹ wà. inú ọkọ̀ òṣèbáwọn ó sì sẹ́ sí sẹ́ èwo ló dáa jù àbí kọ́ ọmọfẹ́ kan pàdé olè rárá èwo ló dáa jù wọ́n ti fi àmọ́ afẹ́ yìí o tí wọ́n lọ pé ẹ̀pọ̀ tí ń bẹ lẹ́yìn oní ẹ̀pọ̀ ẹ̀pọ̀ pọ̀ tí ń bẹ lẹ́yìn onídẹ̀ẹ́ka tó yìn yín bàná. ẹ̀rín pẹ́ẹ́nu yín wú. ẹ̀ka fẹ̀lẹ̀ ẹ̀ka fẹ̀lẹ̀ ẹ̀ka fẹ̀lẹ̀ ẹ̀ka fẹ̀lẹ̀ ẹ̀ka fẹ̀lẹ̀ ẹ̀ka fẹ̀lẹ̀. má fi ìbá fọ ẹnu dànù. èyí kọ̀ǹfọ̀mù ẹ̀dínà gẹ́gẹ́ gbogbo. oògùn kan bẹ ọ̀bẹ tó lè fi bá lọ wọn fi máa papẹ́là. tí oògùn bá ń bẹ. tó oògùn bá ń bẹ tí tó lè fi bá lọ ìbá papẹ́là tí ń yí ọmọ nìyà lójú gbogbo ayé sí méjì ayé tó sọpọ̀. tí ń gbé lóńgò ìlóńgò pure water àbí ìgò ẹ̀ mineral tí ó kò sínú ẹ̀ tẹ́lẹ̀ máa wò mú ẹ̀ a tún máa jó mẹ́ o tún máa jó mẹ́.

àní kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run ọlọ́run tó yí akárí. bàbá wa nílẹ̀ rin ọlọ́run bá ní mójúgbò láìpẹ́ wọn. bàbá wa abdullahi sheikh abdullahi alilori rahimahullah. wọ́n ní ká gbàgbọ́ ọlọ́run ní ìsinmi. Lágbàfẹ́ lọ́rùn ní ìṣẹ́mi. Kádàrá ò sí kọ̀ọ̀lá ìgbà. Lágbàfẹ́ lọ́rùn ní ìṣẹ́mi. Orí lórí orin lórí ni ẹ. Bàbá rí yẹn wí. Dàbọ̀ lọ́run ni. Kọ́rọ̀ rẹ̀ lọ́lọ́run lọ́. Lọ́lọ́ mo kórè ọlọ́. Ǹjẹ́ ọ̀dá ni mi sí mẹ́? Ìjọ òkè bùbù mi pé ibi tí ń wà ní mi ìmọ̀gbà náà mo dáyé mo bára mi bí mo bára mi lọ́dọ̀ bàbá mi àti ìyá mi àti ilé wa àtàgbé ilé wa ẹ̀jọ̀ ìjàmá ìbáṣepọ̀ lọ máa ń béèyàn léèrè ibi tí ó dá yàn sí sí nàìjíríà làwọn èèmù. Ah, ah. kódà bá ń sùn. nígbà tá a wúdi bẹ́ẹ̀ lẹ̀. àbí wéètì bẹ́ẹ̀ lẹ̀. wéètì wà ńlẹ̀. bùnẹ́ẹ̀nì bẹ́ẹ̀ lẹ̀. kọ́tọ́lù bẹ́ẹ̀ lẹ̀. wà ńlẹ̀. ẹlòmí ó mú ní ìdí ìtayọ. bùnẹ́ẹ̀nì tí tẹ́jẹ̀ tí dá yàn jẹ. níbi wa ejò ìjà wọn ọmọ ọmọ sukùl máa gbẹ́jọ wá kíláàsì wá ṣeré ni bá ọmọ tí a ti máa mú bèbí lọ kí n náà ti máa gbẹ́jọ ńlá wá kíláàsì tó gbé kọ́rùn. ọ̀kan náà mọ́tò lọ ọbẹ̀ tí yóò tí ì mọ̀ pé èdè ọbẹ̀ ìjà yàn jẹ tó lẹ́jọ tó wá lẹ nǹkan lẹ́jọ èdè wá padà tó yìn wá lọ wò ó pé a ah, ẹnì yẹn tẹ̀wé ni o. dẹ̀ríbù lélẹ̀ dẹ̀ríbù. dẹ̀ríbù Àwọn adé kíláàsì bá ròyìn ní àà ejò ìjà yẹn jẹ́ bíi. Lọ́ba pé wọ́n lára ọ̀rẹ́ rẹ̀ yìí ń fi ejò méjì wà lọ́la kórì. Lọ́ba rù déjọ́ kejì. Gẹ́gẹ́ jọ ń ṣeré gẹ́gẹ́ ń dìmọ́ra àwọn ejò. Ah, Ọlọ́run lọ́ra ayé fún wọn débẹ̀ òdodo ni. Ayé kan náà nù. Ayé kan náà nìyẹn. Ọlọ́run á bí alẹ́ rè máa ní a máa mú bẹ́ẹ̀ nígbà tí nǹkan ò ṣe mí. Ah, àmú nàìjíríà. yìí. àmọ́ mà pé tí àwọn ó gbé nìyẹn. o hmm. sì lọ́gbọ́n ọ̀jọ̀gbọ́n ètò sì dáa fún wa là ń gbé yìí. lọ́mọ ìjọba wa là ń gbé yìí o. torí pé bá ibi tá bàjá lọ̀gá hmm. ṣé bá àlìjẹ́ náà là ń bá lọ. ẹ ẹ dábàá lọ pé ló ń dẹkùn pé yàn bá ló dẹkùn nìkan láyé tí ọ̀dà àlìjẹ́ náà ń kọ́. sí ọ̀sọ́ọ̀tì. báyọ̀ tó fẹ́ máa fi yàgbẹ́ra àwọn iná àbálẹ̀ lọ́n fi pé ọ̀dà náà ẹ ti tuntun ti bẹ́ẹ̀ náà ẹ tún yé mi í sìn gbogbo ẹ̀rí bó dorí ẹ yóò wà sí lọ ẹ yóò wà sí sọ ẹ tún jọ̀fẹ́ lè ṣe ẹ má lọ àlìjẹ́ náà ń gbà náà. Táàtì jèrè. Bẹ́ẹ̀ máa ń gbé l'Amẹ́ríkà tí wọ́n lọ wọná sí tàbí jẹ́ ẹ̀ta. A ní gbé l'Amẹ́ríkà hẹ́n ìdí òwúrọ̀ á sì yìí wọ́n ti gbẹ́ kí n mọ̀rún pé wọ́n lọ́hùn ṣe á jẹ́ pé àwọn ọlọ́run lẹ́bi o. wọn kò lè bó àfidàtà hàn wà àbẹ̀sọ̀rọ̀ hàn kàmá lamúyún mínú bìyí àwòwàlámọ́rọ̀. ọlọ́run láwa là ń yíjú àwọn èèyàn láti yí ọkàn àwọn èèyàn torí pé torí pé àwọn tá a kọ́kọ́ fún láàyè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà. wọ́n béèrè ayáàdẹ̀ fún wọn láàyè bí awàlá mọ́rọ̀ náà àwọn ọ̀dá o rírí ayà fún wọn bá o rírí ayà fún wọn bá o ẹ̀yẹ́ ni wọn wá ní ìfún ìfẹ́ dòmí ayà kọ́ ayà ṣé yóò tó láyà ẹ bá ní wọn wá sínú àti wọ́n sínú ìyapa àwọn ìkọjá àlà wọn bí wọ́n bí wọ́n ti nìyí rárá ń bẹ̀ wọ́n ti tìǹà ń bẹ̀ ẹ̀rí wọ́n ti fi sàn fi sàn fi sàn fi sàn fi sàn lórí ìkọsọ̀lọ́hún wọ́n máa lagùn ẹ̀yẹ kìíní ká wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ní ìsẹ́mà kiri ìsẹ́mà kiri kiri àti ní ìsìn ìdá. ẹlẹ́ni ìṣẹ́ bẹ́ẹ̀ fún wa nítorí ibi tó máa ń ti àná yìí fi wọ́n lẹ̀ ẹni tí ó gbọ́ gbọ́ ẹni tí ó sì ní gbà ò ní gbà máa fi tiẹ̀. ìṣẹ́ ìfẹ́ kọ́ wa ń bẹ̀ nìyẹn. ẹ yí ká bọ́ sínú inú ọ̀rọ̀ tẹ̀sí àwọn àlùfáà tí wọ́n fi tú àyà yìí. ibi àkọ́kọ́ tí àfa wa mùsùlùmí ẹgbẹ́ náà tí ó kà fún wa. ó ní sábàbí mùsùlùmí tó bí káyà yìí sọ̀kalẹ̀ ẹni wọn kọ káfíńwá ń sìn náà. bisimilahi rahman rahim sababu nuzul nuzul lihaya wala tasubu qala abdulrazaq akhbarana ma'mar bin an qatada qal كان المسلمون يسبون أصنام الكفار فيسبوا أي الكفار الله wala tasubbu alladhina yad'una min dunillah. naam wọ́n ní nítorí kí àyà yìí sọ̀kalẹ̀ ní wípé alfa wa abdulsak ó fún anílù pípé máàmárù ó gbọ̀rọ̀ ìwádìí kọ̀tádà afáwa kọ̀tádà kọ́lọ́mbà ní yọ́nú sí wọn. àmín. ó ní àwọn mùsùlùmí ìgbà náà máa bú àwọn òòṣà òòṣà àwọn káfíìrì máa bú bú òòṣà wọn ọlọ́run aṣọ àyà pé wàlá tàṣubù lẹ́sìn ẹ̀dí ọ̀nà mi lónìí la ẹ má bu àwọn tí bá ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ má bu wọn máa wò. wà ibaratu liwahidi an qatadata kana almuslimuna yasubuna awsana alkuffar fayariduna dhalika alayhim fanahahum allah ta'ala an yastasibu li rabbihim qauman jahala la ilma lahum billah wọ́n ní ọ̀rọ̀ míì lábẹ́ ìdí táyà ìfi sọ̀kalẹ̀ ni wípé àfa wa wà ìdí òun náà tó gba ọ̀rọ̀ míì wà lọ́kọ̀dọ̀ àfa wa kọ̀tádà mọ́tínádọ̀ àdìsí náà ọ̀nà kan náà ni. so wọ́n ní àmùsùlùmí ìgbà náà máa bú òòṣà àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ náà máa wá ń dá padà fún wọn àwọn náà ń bú ọlọ́ àwọn mùsùlùmí ọlọ́run wá kọ̀ fún àwọn mùsùlùmí ìgbà náà wípé ẹ máa ẹ má wá ẹ má ṣe okùnfà tí a máa fi bú ọlọ́run yín ẹ má jẹ́ kẹ́yìn lẹ́ ṣokùnfà tí a máa fi bú ọlọ́run yín tó jẹ́ pé ẹ mà kẹ́yìn lẹ́ bí ẹ máa bú ọlọ́run yín. àwọn tó yẹ pé wọ́n sì bú ọlọ́run yìí wọn ò ní mà àsọ̀bọ́ọ̀dì lẹ́yìn tí ọba ní mà máa ń sọ lọ́rọ̀ kò ní sọ déédéé ẹ̀ ẹ̀ àlà ìmọ̀ ni máa ń gbèsè ti ọpọlọ èèyàn ní ìjọ kọjá àlà ẹni tí ò ní làákàyè tí ò ní mà abẹ́ sọ̀rọ̀ yọ sọ bóódì ni ọlọ́wà kọ̀ fún abẹ́ ọ̀rọ̀ kan nìyẹn. وقال ابن عباس رضي الله عنه في رواية الوالدي قالوا يا محمد لتنتهين عن سبك آلهتنا أو لنهجون ربك فنهى الله أن يسبوا أوثانهم فيسبوا الله عدوا بغير علم ẹmọ tó wọ̀rọ̀ mí lọ́dọ̀ wa fún àwọn bàbá nínú rìwáyà wà lìbí tí wọ́n ń sọ báyìí pé àwọn káàfì lọ bá ànábì ẹ máa wẹ̀ kọ́mbẹ̀ yẹn o. Allahu alayhi wa sallam. pé tí ìwà ànábì ọba ìjáwọ́ ń bi kí ẹ máa bú òòsà wọn. àwọn náà wà bú ọlọ́run bá rẹ àwọn kùjẹ̀kọ̀. lẹ́nu àjò wa ní rọ́bàkì. ọlọ́run kò tí wọ́n yọ̀dà sí wọn. ó ní ọlọ́run gbọ́dọ̀ pé ọya ẹ̀ má bọ̀ ọlọ́run wọn mọ́ ẹ̀dá kẹ́ńdé ọlọ́run wọn. wọn bu sọ fáwọn sọ̀hábà yìí pé ẹ má o ẹ má ẹ má bí bàbá yín ṣépè nfàdé ní sọ̀rọ̀ kéèyàn bí bàbá yẹ ṣépè àbí yẹ àbí kó bí bàbá yẹ anábì lọ́rọ̀ rùn. tó bẹ́ẹ̀ lé bú àbọ̀ ń bàbá ìwọ bú bàbá rẹ ìwọ bú bàbá ara rẹ yẹ o ìwọ lọ màmá bú bàbá ara rẹ bàbá ń bàbá ló bú ìbá àti ti bàbá tó o bú bàbá ẹni tó o bú bàbá rẹ ò ọmọ tí bàbá rẹ bí gbèlè òun bá arápárí ọ̀pọ̀ ìyàlá yóò sọ pé bàbá kan ò ju bàbá kan lọ. so wọ́n ní ìdí nìyẹn táyà ti sọ kalẹ̀ ah, àwa ní pẹ́ lórí sábàbù àyà ọ̀rọ̀ tó kù tí wọ́n ti sọ lórí ẹ̀ pọ̀ ẹ̀ka ló mi ka mùnà sábà. àlùmùnà sábà. الآية متعلقة بما قبلها من قول المشركين لرسول الله صلى الله عليه وسلم إنما جمعت هذا من مدارسة الناس ومذاكرتهم وحينئذ لا يبعد أن يقضى بعض المسلمين لسماع ذلك فيسب آلية الكفار على سبيل المعارضة صنع الله تعالى عن هذا الصنع لأنه متى شتمت آلهتهم فربما ذكروا الله تعالى بما لا ينبغي من القول ما شاء الله wọ́n ní àyàtà àkàtẹ́yìn ní í ṣe pẹ̀lú àyàtà àkàtẹ́lẹ̀tẹ́lẹ̀ sẹ́yìn ní àyàtà sùn sí lẹ́sìn àyà one oh seven. ńgbẹ́nu àyà yẹn tí wọ́n sọ ń ebi ànábì ebi ń tọ́ lọ kọ́lọ́dọ̀ àwọn èèyàn tọ́ lọ gbàjọ́ lọ ń fún ọ ní mọ̀lẹ́kà kan sọ kankan kalẹ̀ fún ọ. so ha dá ní mudara sati náà sí wọn mùsàkàrà ti ẹnu kọ́ lọ kọ́lọ́dọ̀ àwọn èèyàn ni ọba ló sì máa ń fẹ́ ṣe fún pé òun fẹ́ sọ ọ̀gá fún ọmọ kọ kòjú ọmọ yàrá ọlọ́run ní káná bí máa kọ òjò ọmọ ká ó ti mọ̀ pé nítorí fẹ́ sọ̀kalẹ̀ fún tó bá lọ mọ̀ ọ́ kọ tọ́mọ̀ ká yóò ká lè bùbá ìwé yẹn wọ́n sọ pé ńlórunú tó kọ́ ó sì gàtà yọ ohun tí ẹ̀dá lè kọ àmì yóò dàpọ̀ bọ́lá bá bẹ́ẹ̀ yanjú oore fún wọn náà tọ́lẹ́ kó oore rẹ ọ jẹ́ oore àkànṣe oore kò ní í ṣe fún ọ lásìkò wọ̀lùwọ̀lù àwọn kan. a lọ lára o sì mọ̀ tí tọ́lọ̀ fi ń lọ lára ìní àwọn ẹgbẹ́ rẹ ti lọ́kọ̀ tán ní ọdún tí ó rà ọmọ ẹgbẹ́ tọ́lọ̀ fẹ́ rà fún wọ. àwọn ẹgbẹ́ rẹ dídẹ̀ ń rọkọ̀ ọ̀nà tí ń gbà rọkọ̀ ò mọ́ bọ́ bẹ́ẹ̀ ra tiẹ̀ lásìkò yẹn wọ́n ti ọmọ wọn pé irú kan náà jọ ní. àmọ́ fẹ́ da iye sọ́tọ̀ ọfẹ́ kọ́lé fún ọ lọ́tọ̀ ọfẹ́ rọkọ̀ fún ọ lọ́tọ̀ lọ́mọ́kà lọ́tọ̀ ọfẹ́ mú ọ ọlọ́run dáná bí ọmọ akọ kò ọmọ ta. sallallahu lè súnmọ́ là ká àwọn èèyàn pé áá àtúwálé ọ̀rọ̀ bẹ́ẹ̀ níjò tán kókó máa kọkọ̀ máa kà. àmọ́ kò sí bẹ́ẹ̀ àwọn èèyàn tún gbé wá bẹ̀ wọ́n ní ọ̀gbìn èèyàn ló ti kọ́ èyí wá múnú bí àwọn sọ̀hábà òde wọn yarí wọn ńlá lé òsà wọn ọlọ́ba ni wọ́n ẹ̀ mọ́ lọ́dọ̀dọ̀ tí wọ́n ṣe ó tó kẹ́ bínú ẹ̀ mọ́ wà bínú jama ẹwẹ kọ ńgbọ́dọ̀ mọ̀ pé tòun ni ó borí ẹni tó lọ bá ti mọ̀ pé tiẹ̀ ni ó borí yorùbá lẹ́yìn tó bá ló ń gbìjà kì í jẹ́ kí ni jama ìjà onígbìjà oní ọ̀n tó bá ló ń gbìjà ìjà tó bá lọ jà wọ́n bà nǹkan jẹ́ tọ́pẹ́ tọ́pẹ́ ìlọ pé ìjà yá wọ́n dànkà sí ọlọ́run ọlọ́wọ́n mi rárá ẹ má dà padà òtún wọn lẹ̀ èèyàn gidi máa ń sọ̀rọ̀ la má dà lóhùn ìlànà èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ ń dáhùn kí lọ́kàn ṣe pẹ̀lú yẹn kó o dáhùn mi yìí fóun bí ìrànràn bá ń bú yàn bí bá ń dà lóhùn padà ẹ̀ fún yín yìí nìyẹn. كانت كثير فلا تجبه فخير من إجابته سكوت فخير من إجابته سكوت ẹ̀sùn jàre ìlànà tọkọ fẹ̀sí fẹ̀lẹ́ tó jùlọ. àǹfààní mú kó bá ń sọ̀rọ̀ mọ́dà lóhùn. Hmm. ìní ọ̀yọ́kọ láyà míì tí ń di wàhálà sí lọ́rùn ìyàwó ń sọ̀rọ̀ lọ́ba kàkọ́rọ̀ ó lóun ah. lágbájá lágbájá ọba yìí ara rẹ báyìí. Ah, ẹ bá kú kí n fa ara nísìnyí ọ̀fẹ́ kan bẹ́ẹ̀ ṣe fọ́ ló náà ni òun kó wò lè mú tó fẹ́ kó náà ni sọgbọ́n tó wí. olùfẹ́ kó bẹ́ẹ̀ bá ti lẹ́sẹ̀ lè mú ẹ ẹ̀ ń tọ́ fún gbàtí kẹsẹ́ pé yóò náà lọ ni. àfi kó o dákẹ́ kó o máa wò ó kéṣù ara rẹ̀ ti lọ́ọ̀lẹ̀. Bàbá irun mi ní ìjà bá ti di ìṣòro tó wù. Bàbá irun mi ní ìjà bá ti di ìṣòro tó wù. Bàbá irun mi ní ìjà bá ti di ìṣòro tó wù. Ọmọ pé kó o dákẹ́ lóore ìdáhùn tiẹ̀ ẹ̀ńtẹ́pẹ́ lè ní sí tó tún mọ́ fi gbé ọ́. Mm, wọ́n sì sọ pé mi lọ́mọ ní báyìí sí pé ah, ah, ẹ̀sìn jẹ̀rọ ọlọ́run àfáà sẹ́ẹ̀dì alẹ́bí kó ń sọ kó ń sọ máa ń. ǹjẹ́ mo sọ bẹ́ẹ̀. kò dẹ̀kun lọ́kọ̀ mọ́ kó ń sọ bẹ́ẹ̀ èsù ní ń sọ̀rọ̀ ńgbà yẹn. ìtẹ̀lẹ̀ ń tẹ̀wò fáwọn ọ̀jìn àìníwò wà iná láìpẹ̀lú kàmàdà yẹ̀mọ́tò wà iná láìpẹ̀lú kàmàdà yẹ̀mọ́tò ọlọ́mọdé mi wá mọ kí wò. bàbá ni má jọ arọ́bí ọlọ́mọdé kẹ́ wọn. kí wọ́n àwọn àbábá ń dára báyìí níwájú wa ní ẹ̀yìn jẹ̀mọ́ tó onírú wọn báyìí. ta nírú àwọn ọmọ yìí. tọ́ba nírú wọn sẹ̀lẹ̀ amúdúláyé. tọ́ba nírú wọn bẹ́lẹ̀ ń kó onírú wọn. wọn tí ọmọ jẹ pé jagajaga ni hmm, ń sọ. Hmm, wọ́n sọ jagajaga jagajaga jagajaga wọ́n di jágajàga. la ilaha illallah. àwọn èèyàn sọ jágajàga láyé jagajaga àwọn náà wá di jagajaga nígbà wá gbọ́njú tolóni bá fẹ́ kọrin wọn afọgbọ́n kọrin ẹ̀rí kímọ̀ lórí wọn nísìnyí èyí náà mọ̀ pé kò sí nǹkan kan bẹ̀ sí tọ́jọ́ gbọ́n rárá. wèrè wèrè ń yájú ní ọ̀sán kọ́ni. wèrè onílógún ó ti sún dùbà nù. ẹni wọn forí sọ yìí pé. fàyín kẹlẹ́m tẹ̀lú fáwọ́dì tàánhù tó bá bá sọ̀rọ̀ ìyẹn dènìrìn olùgbọ̀. fáwọ́dì tàánhù. ṣèjọ pé ọba ń dá lóhùn ọ̀ràn lọ́wọ́ nìyẹn ìsì ìbámu alẹ́ mọ̀ lọ yọ̀ ń bẹ̀yẹ ọ̀yọ̀ ń bẹ̀yẹ ọ̀yọ̀ nu wàhálà àmọ́ tó bá dákẹ́. wọ́n ń kọ́ ìwé ètò tó máa dé ààyè mú tù. ọ̀rọ̀ ilé ìgbàlẹ̀ ìta tó máa dé ààyè mú tù. àmọ́ tó bá dákẹ́ tó bá ń bá tiẹ̀ lọ tó pẹ̀wù ẹ mọ́ra. tó sọ di wèrè pé sẹ́yìn náà gbé èmi à nígbà ẹni mi ò rẹ́ni kankan tè mí. prọfẹsẹ mọ́nì ìbànújẹ́ ni ọ̀pá ẹ̀yẹ lọ́jọ́ ẹ̀yẹ lọ́jọ́ àìkíní yẹn wò bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ń tẹ́ pé kì í sọ̀tá gangan pé pé obìnrin lọ́jẹ́ kọ̀kọ́ rẹ̀ gbé wàhálà kọ́kí àbúrò àlàkalẹ̀ kí kọ́kọ́ fèsì rò fún bẹ́ẹ̀ ọ̀gá ni ńlẹ́ kó tó dé kò ní gẹ̀ẹ́tì ara ẹ̀ mọ́ ẹ̀bẹ̀ ní ìpàdé rẹ̀ ẹ̀bẹ̀ àbọ̀ǹtà náà sì ni wọn bá tiẹ̀ lọ kà gbádùn mọ́ ẹni tó ọ̀ràn ń sẹ́yìn ọmọ gbígbà rẹ̀. fún àpẹẹrẹ nísìnyí wọn ní kéèyàn wá gba tíkẹ́ẹ̀tì oríire pé kọ́ wá gba tíkẹ́ẹ̀tì art ọwọ́ ń fi géètì bọ̀ agbèmọ́ ti hàn ó sì ní táìmù bí wọ́n ti kọjá agbo mẹ́rin ó kọ ẹ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́ni tí wọ́n fẹ́ fún tó wò ní ìpéyẹ kò sí mbẹ àmọ́ aago mẹ́rin lù wọn ò bá rí báyìí ó tó bẹ̀ mí. ọwọ́ adé bẹ̀rẹ̀ nìkan bẹ̀ gbẹ́gùn ó ti dé bẹ̀rẹ̀ náà aago mẹ́rin kùtòjú mẹ́wàá. ten to four. ten to four. akramakumullahu wa iyyakum. wọ́n lè fẹ́ gbé pé bẹ́ẹ̀ rí nani ẹ̀yẹ́ bẹ̀rẹ̀ bóyá títí kọ́kà láàrin ni. sórí pé báyẹn àbíkọ́ pé ó tún máa bẹ̀ pé ẹ̀jẹ̀jọ́ alábìlẹ̀ kẹ́kẹ́ máa bẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀jọ́ kó tì máa dá mọ́ríwá dúró gbogbogbogbogbogbogbogbo agbeni agbeni agbeni sí ni bẹ́ẹ̀ náà ni gbogbo àlámọ̀rí yòókù náà ọ̀kàrí oríire rẹ ni ẹ̀ ti ń bọ ọjà yẹn ọ̀fẹ́ kọ̀ sílẹ̀ ń bí oríire mi. kọ́ọ̀kan bájà náà ni kẹjọ máa fà náà ni ọjà ọjà rédíò tó ọjà bíi àwọn ráìtì à kódà bó rojọ́ rẹ fọlọ́dọ̀ yóò fọ́ lómi mu. àfa dáre kódà wọn ẹ àní ọmọ jọ. ọmọ bàrù jọ ní ìwọ wọn owó ti ń dóde ọ èsù rẹ ti rí oríire rẹ lọfẹdí ọ lọ mọdà lóhùn èyàn ti jẹ nìyẹn o. atafsir wal bayan. atafsir wal bayan. yanha Allah ta'ala rasulahu wal mu'minin an sabbi ali atil mushrikin ọba àlejò ọlá kọ̀ fún òjíṣẹ́ rẹ̀ àti gbogbo mùmí ní pé kọ́mọ̀ máa bó sàmù ẹlẹ́bọ̀ọ́ wàyí kánà fi ìmọ̀sílá. kódà bó jẹ́ pé bàbá bú ẹlẹ́bọ bàbá bó sàwọn ó láǹfààní káfọ̀nyàláyà ẹlẹ́bọ ó láǹfààní ìjẹ́ ẹ̀sìn náà gbèdé bẹ́ẹ̀. ilà anahu yàtàrà tàbọ̀ àlẹ́yìn mọ̀sádàtún àárọ̀ mìíràn ilà wà wọ̀ ilà ṣùgbọ́n wọ̀ ṣùgbọ́n wọ̀ náà ló sọ di pé ká fi sùúrù bóyá ní wípé ntẹ́ wàá tẹ̀lé nílá burú láì dáa yóò wá burú jàǹfà tó mu wá lọ. وهي مقابلة المشركين بسب الإله المؤمنين مقابلة ọ̀sẹ̀lẹ̀ مقابلة ọ̀sẹ̀lẹ̀ àwọn náà gbẹ̀san wọ́n àgbẹ̀san tí wọ́n nà ọlọ́run ni wọ́n máa wá bú wọ́n wá ṣokùnfà tí wọ́n fi ń bú ọba àlekẹ́lá wọ̀wọ̀ lọ́hùn láìláha ìlàhù. ọba tí ọ̀lẹ́nì kankan ọba ọba ọ̀kan ṣoṣo. lágbára tiẹ̀ ni wọ́n mọ̀ wá fi bú ọlọ́run ọ̀yà fi nǹkan ọ̀hún lẹ̀ ọ̀yà fi nǹkan ọ̀hún sílẹ̀. oníjọba bí ọlọ́yẹ ọ̀wà lágbára jù báwọn wọ́n jẹ́ òtòyè ẹ̀ bọ́lọ́run. ولا تسبوا أيها المسلمون آلهة المشركين التي يدعونها من دون الله. أي مسلمين ẹ má bu òòṣà àwọn olóòṣà èyí dápẹ́ làwọn ń sìn ìní àmà lọ́lọ́run ẹ má bu o. ìdìrúbàmà nàṣà àǹdálí sábùhùn lìlá ẹ̀zẹ̀wàjẹ́l òdìwáàdìn. nítorí pé yóò fìyọ lábẹ́ rẹ̀ gbogbo nǹkan ní máa ní ìdàkejì yóò tẹ̀lé o kí ni ó tẹ̀lé káà bu ọlọ́run ní àbùkọjá àlà. àìzulman wàtàjáwìzàn mínú hóm lílẹ̀ hàdìfì síbáàdì ilé ìtura pé wọ́n kọjá ààlà wọ́n kọjá ààlà níbi ìdúgbò ọlọ́run níbi èébú wọ́n bu yín wọ́n bu ọlọ́run yín torí pé wọ́n àfi dá ìbínú sí ọkàn àwọn ọmọ. ìbọ̀wọ̀ fílímù mi ní ìnàjà alámìnì hóun bí kọ́bìrì láì tààlà wà àgọ́mọ́tì. àwọn tá a sì wí ọmọ iye ọlọ́run kankan ẹ̀yin lè ní ma iye ọlọ́run ẹ̀yin lè mà pẹ̀lú ọlọ́run hmm. àwọn ọmọ pẹ̀lú ọ̀nkankan máa ìgbẹ́jọ́ wa ma iye ọlọ́run mọ̀jẹ̀ wo torí ẹ̀ máa bú ọlọ́run ìwọ náà ọkùnrin má torí má má má búyà rẹ lára ìyàwó rẹ ọ̀n bọ̀yà lára ọ̀n bọ̀yà lára ìyàwó rẹ ọ̀tún búyà rẹ yọ pàtì ẹ̀ kò kú ni ọmọ dọ̀hún bíkàjú náà ni kò dá píṣẹ́ ọlọ́run ìwọ̀rọ̀ náà wọ síbítù bọ́ọ̀lù ẹ̀fọ́ bíi ẹ̀fọ́ píṣẹ́ ọlọ́run tiẹ̀ ta wọ́n lọ lùyàwó pa ọ̀daràn ni bọ́ọ̀ sákò ìbàdàn kọ̀ràn gbogbo nàìjíríà kọ̀ràn gbogbo àwọn tí wọ́n ti bẹ́ẹ̀ lọ́dọ̀ kódà àwọn pákéjì ẹ̀ ń bò mí tí wọn jẹ́ nìkan gbọ́n ta tó ti bẹ́ẹ̀ bọ́ ta ọkọ̀ àjàwé ń jà ìyàwó rẹ̀ ọkọ̀ ló mọ̀ wọ́n ti pè á omi mọ̀ fọ́kọ tí wọ́n bẹ gbọ́ àkọ́kọ́ náà wọ́n lu obìnrin ba òkú òdì méjì ẹlẹ́kejì ni pé yóò borí ọmọ ẹ̀jẹ̀ kádàrà ọkọ wọn níbi jọ́lọ́ ní ọgbà lọ́lọ́gbà lọ ẹ̀gbọ́n má bẹ́ẹ̀ ẹ̀gbọ́n má bẹ́ẹ̀ tọ́mọ ilé bóde pé nǹkan bọ̀ sọ́dọ̀ ẹ̀dá kan pé májèyàn gbọ́ o ènìyàn yìí ti gbọ́ òun náà sọ pé ó ní májèyàn gbọ́ ẹ májèyàn gbọ́ o. ẹ ń lọnu ẹ máa retí ẹ̀rí rédíò gbólógbó gbogbo ẹ̀ka dákẹ́ ń bẹ̀ dákẹ́ńbẹ̀. wàhálà yẹdùlù àlà ànàtọ́ àtọ́ àwìlì mọ̀sálàhà ìdá àdàtìlà màṣíyàtì àwọn mọ̀sádà tuntara. masha allah barakallahu fikum. eyyakumullah. kéèyàn lè máa ka kí ó ti wọn wọ ó sì máa wá fún ní ẹ̀tọ́ ìwé ẹ̀ ah. tí àti wọn sì tó ti ògbé láti lé wa. ọ̀sùn ló ti pàdé tíra ni wọ́n gbé lọ́wọ́ àká náà ni bẹ́ẹ̀ yẹn sì fi gbogbo ọjọ́ ayé ka sí àǹgbà mi kàkàkàkà ẹgbẹ́ tí wọ́n kà ń ta yóò tún máa ṣe ẹ̀wọ́ kà títí ọ̀bá yẹn jú bẹ́ẹ̀ sì ń ka ìní ìsìn àwa nìkan kẹ́ ń kà á fún jẹ̀mọ́ nìkan kẹ́ ń kà á fún gbogbo ayé lẹ́ ń kà fún yìí torí pé ntí gbogbo ayé ti ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ń sìn ní tafsiri yìí wọ́n ti ń wò lọ́wọ́lọ́wọ́ ń sìn èyí tí wọ́n padà máa wò gbogbo ayé mu wọ́n máa wá wojú ẹni tí ń ka tó ń fà fà pé a ọlọ́run ló ní kí a máa ń tí wọ́n kọ́ ọbẹ̀ ó ti da tó ń fà fà o àmọ́ ilẹ̀ kòdókẹ́kẹ́ pè yìí bàbá tí wọ́n bẹ̀ yìí ń ṣe jèrè lọ́nà ọ̀run ìyá tí wọ́n bẹ̀ yìí jèrè báyìí lọ́nà ọ̀run àáfàá àtọ́ yìí ń jèrè lọ́wọ́lọ́wọ́ láyé àfihàn bọ́lá ń jẹ́ ajẹ́pẹ́. gbogbo olùfẹ́ rẹ̀ náà tún jèrè. ibi jáde máa ń gọdọ̀ èèyàn rẹ̀ pé kó àfitẹ́ sí yín wò a máa mọ̀ pé ẹ lè kálá fi gbé fún yín. ẹ̀ sápò lè kéwẹ̀ tó kékeré tó tẹ̀síwájú ẹ lọ jámíà kéwù.

yóò bí àdánwò míì àdánwò míì ó tẹ̀lé ẹ jẹ́ ká fi sílẹ̀ nígbà tí àdánwò tí ó tẹ̀lé bá lọ pọ̀ jàǹfààní lọ ẹwẹ́ fún bẹ́ẹ̀ jàmá wàhálà yẹ dúlò àlà ànà tó àtà àwọn mọ́tìláhà ìsá àdásí ìlà máa síyà àwọn máa sádà tó tẹ̀rakù tó tẹ̀rakù ìgbà ìtàgbà fún yín nìyẹn tó tóra kù bẹ́ẹ̀ pé tẹ́tírú kù bẹ́ẹ̀ pé tẹ́tírú kù ẹni tó tóra kù lọ́sàlẹ̀kùn mọ̀nà wọ́n á fi ilẹ̀ ni wọ́n á fi wọ́n àǹfààní bẹ́ẹ̀ lẹ̀ ni láàrin ọ̀rẹ́ rẹ àǹfààní ni ẹ fún ẹ àmọ́ tó o bá ní kó béèrè àǹfààní yẹn yọ bàǹkẹ́ mi jẹ́ ẹ fisílẹ̀ láti dínà má lábúrú tó fẹ́ jáde ọlọ́run máa ń tí èdè fún ọ. o jẹ́ olówó ń dòdọ́ o kò sàbòsí ẹ̀ pẹ̀lú kọjá olówó amọ́tọ̀ bá sọ wípé o gbowó ẹ ní mọ́mẹ́ǹtì yẹ nǹkan bàjẹ́. ẹnìkan fẹ́ jọba ọwọ́ ajẹ́ ni ẹnìkan ti gbé nǹkan sí lọ́dọ̀ ọwọ́ àti ẹni tó gbé nǹkan sí lọ́dọ̀ wá sí ní àjòdè ọlọ́ba ẹni ó fún ní nǹkan ó ní mo ló gbé nǹkan sí tẹ́lẹ̀ ìmú ọ ìwé tájọ́ ṣe dà ìwé tó tí mo kọ fún ọ tó kọ fún tó ń sọ ọ bọ̀dà kí ẹ máa wọ ọmọ ìlẹ́yìn wọ́n wọ́n ṣe bí ẹni pé wọn ò rí pé èèyàn gbọ́ ó ti gọ́ di ẹ̀ pé tó gbà mú ọ nìyẹn ó ní ìwé tó ń kọ fún dàdí ìwé tó kọ fún dàdí tó ń ká yìí ó mọ̀ ní nǹkan dúkìá olówó olówó yẹbi yẹn tí mo fẹ́ fún yín àní òmùwé wa mẹ́lẹ́rì wa kò sí béèrè mọ́ abalẹ̀ gbogbo abalẹ̀ bọ̀rọ̀ yìí lọ kí wọ́n àgbà lu wọ́n ní ṣé ọ̀fẹ́ gbowó rẹ̀ olùfẹ́ gbà ńlá bọ̀gbà. ẹ̀ńtà ti wí yìí kò sí lọ bínú bá pé bá mọ́ lágídí òkú oṣù. àsìkò yẹn kẹrì ọba kẹgbẹ́sẹ̀ owó òsì lẹ́tọ̀ọ́ sẹ́ńtọ́ yẹ kọjọba wọ́n fẹ́ bá gbà ọ́ wọ́n fẹ́ bọ́lọ́ gbowó mọ̀ ń sọ ilé ìkábíyèsẹ̀ kọ́ pé bàbá ní ikọ̀ dàǹbarú nǹkan má dàǹbarú ẹ̀ ó lè dín nàmẹ́ èmi wọ́n lè dàgbàrú nǹkan mẹ́ ẹ lọ́wọ́ mẹ́ẹ̀ ṣèbínú ọmọ nǹkan lọ́ọ́ fi dà padà wọ́n sọ fẹ́ ní pé má wọ̀rí àbọ̀gbowó ẹ̀ wọ́n màmá pé ẹni tí ò lẹ́tọ̀ọ́ sọ́ba gbígbọ́ wa láàfin ẹ lè jọba náà ẹyẹ wọn lẹnu yẹn já sọ fún yín pé ẹyin gangan ni wọn fẹ́ mú gbogbo àwọn tẹ́ńpé wọn fẹ́ jọba yìí wọn lẹ́sìn wọn wọn mọ̀ mọ̀ pé wá ni ẹyin gan lọ́ba kàn àmọ́ lọ́tún làwọn ó ṣe interview máa ṣe interview bẹ́ẹ̀ ní ìjọba. nígbà tó la pé máa sọ fẹ́ni tó ní dúkìá pé wàá gọ síbẹ̀. wọ́n ti dé ní ọlọ́fẹ́ tìlẹ̀ kò létí pé sẹ́gbàgbé tí mo gbọ́dọ̀ ní ṣé ẹ máa wá lọ fún mi ní ìsìn nígbà tí ìjọba kò ní fẹ́ kọ́ ọ pariwo yóò máa bẹ̀ ọ́ ni. Gbàgbọ́ gbẹ̀gbẹ̀ pé kọ́ mọ́ra júwe ibi tí nǹkan wà ni. Kọ́ lọ mú. Pé tí ọba lè júwe ayé ọgbọ́rùn ó sì fẹ́ jọba. Mo ṣe yọ sí kéré, òjò béèrè ìmọ̀ràn lájọ́ ń gbòdùn wọn lájọ́ ń gbòdùn wọn láti ìjọ yìí. ẹ̀yin tó máa ń sẹ́ra ìka ẹgbẹ́ nǹkan tọ́jọ́ wa àwọn máa ń tọ́jú ìbá ń tọ́jú ẹ̀ sanwó láti ìjọ yìí mo bá lọ gbé kíni ẹ̀ ń bẹ ní kíni o lọ gbé kíni ẹ̀ lọ gbé ní tiẹ̀ o. ilé ẹ̀dá kò òun ti lọ lẹ́nu ìsìn o òun tẹ́tẹ́ ní ìfowópamọ́ ti bá ń bẹ̀ o olóòtú bá ń lẹ̀ bí láwọn ẹgbẹ́ bá gbogbo ní yàrá kọ̀rọ̀ yàrá ìlọ́wọ́ àbá ń gbé fún ọ ó gbé fún ọ mbẹ́. àwọn akùnrin wa ń gbẹ̀gbẹ́ ń gbẹ̀gbẹ́ plan ni wọ́n á lọ́jọ̀kọ̀ lára kí e padà dé kó ti gbé fóun. nígbà wo dégbò nígbà wo ti gbé fóun wọn ni ń bẹ̀rẹ̀ interview nígbà ọkàn wọn ni láti bò kí ẹ fẹ́ alẹ́ béèrè bí sẹ́yìn bẹ́ẹ̀ ní ìjọba ni ìrìn ìjọba yìí ni ẹ wo ẹ̀kọ́ gbẹ̀ngàn náà wọ́n fi kọ́ wa nítàn gbogbo òfòlùjì máa ní kí màá nù tó bá lẹ̀tọ̀ lẹ́tọ̀ mọ́ tiẹ̀ ǹjẹ́ pọ́lọ́ wọn bá gbà lára rẹ̀ ó wù mí lójú òní rí ìwọ tí a lo ẹ̀tọ́ rẹ mẹ́tọ̀ tí wọ́n ṣe sùúrù nítorí wọn fi dábàdà fún ẹ ó máa. ọ̀dà fẹ́ kọ́ńbẹ̀ nìyẹn. وقد أمر الله موسى وهارون باللطف في في مخاطب. Ìbọn lòun wá pàṣẹ fún Musa àti Haruna pé kó bá Fìyọ́nà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Faqula lahu qawlan layyina la'allahu yatadhakkaru. ọlọ́run fẹ́ rán Musa àti Haruna sí Firaun wọ́n tó wá máa lọ wọ́n nípa kú láàláhù káòlà lẹ́yìn náà làálàhù yàtàtà kẹrù àwọn ọ̀rẹ́. قولا لينا لعله يتذكر ọlọ́lẹ́ méjèèjì ẹ sọ gbólóhùn tọrọ fún fìràọ́nà ẹ̀rọ gbólóhùn fún bóyá ajé rántí bóyá ajé bàbá ní bí bàbá di dáadáa. Ah, bàbá fi bàbá àgbà ni máa àti. nígbà tí mo débẹ̀ tí ìyẹn rántí. akramakumullah. wọ́n pè ní njọ́ náà. mo ní ọmọ gbọ́kọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ láàrin wọ àwọn kan. mo ní bẹ́ẹ̀ ni. mo ní ẹgbẹ́ mi ló dùn nǹkan tún wá bá alátakò kẹlẹ́dọ̀ bàbá òun náà ti kú o ti kú náà ìṣèkọ́lọ́ nǹkan àforíjì. àmín. alátakò ni níjọ náà àmọ́lọ́ nǹkan ní jẹ yẹ bàbá ọ̀gbọ́n tiẹ̀. mo ní mo ní òsínlẹ̀ olúbi ni bàbá mo ní òsínlẹ̀ òkú jíjẹ ni. ó ní bàbá ẹjọ́ ìrọ́jọ́ mi yóò gbé ẹdún bẹ̀yẹ. ẹ bá ní bàbá àgbẹ̀ ilé ìdíjọ́ òsínlẹ̀ olúbi tọ́lá àti mẹ́sàn-án olúbi ni bàbá tá a wí. ó ní afáàbẹ̀ ní òsínlẹ̀ olúbi wọ́n sì ń ṣe yíra ní adámọ́sìngbà òun làáfà tí wọ́n pè ṣe yíra ń bẹ òun náà wò lè fẹ́ pé à níbo la báyọ̀ sí nìyí àwọn nàkọ́ múlò wọ́n ní wọ́n ti pa yíra kú ẹnìkan ọmọ yíra mọ́ ẹjẹ́ àwọ̀ ọdún yíra kí alẹ́ máa fi tó nǹka ẹ wá bá ní sọ̀rọ̀ ńbẹ lèmi lọ sí ẹ wọ́n lóró bìí wọn. ìdòwò ńbẹ o bàbá ní gbọ́ ní lóòótọ́ ni bàbá àmọ́ ń gbowó ń bẹ̀ wọ́n ní jíra ti kú káwájì ẹni mo bá lọ wọ́n ní bàbá ní kí wọ́n á jí wọ́n ní mo ti pàǹtò tọ́ o wọ́n ní ìyẹ̀wò ní olórí ikú wọ́n ti pàǹtò tọ́ o ní máa dùn ṣùgbọ́n sínú pé ọlọ́run ti máa ń pawọ́ náà nù ẹjọ́ rẹ ti wú. báàmáta ó lọ́wọ́ mi àtàrà mi. máa fẹ́ fàyọ́ ń bẹ̀ mo wá so kalẹ̀ fún bàbá pé ní ń bá mi gà sí rèé e, ìfẹsọ obìnrin kí àjọ owó kọ́pọ̀ wá kọ́. bàbá wa fàyà kọ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n ní gbogbo ẹni tí wọ́n bá ń kojú rẹ̀ pátá lórí òdodo ló borí. àmín. wọ́n ní ṣùgbọ́n mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ kan o wọ́n ní rántí pé nínú àwọn tí wọn ò tí ì gbọ́n tó ń sọ yìí àfa rẹ̀ ń bẹ́nu wọn o àfa rẹ̀ sí lọ́tọ̀ o ṣe tààtà rẹ lọ́tọ̀ o wọ́n ní ọ̀tá ọlọ́run wo ni mo mà tó burú jùlọ fún ìpẹ́ lẹ́yìn tí mo nǹkan wájú àwọn àfa àtọ́lá ti fẹ́ gbọ́ bọ́ ọ̀ mọ́ ni o. àánú kúmọ̀lá lè yóò ṣe é jà fún ọ. ọ̀rọ̀ bí wọ́n fẹ́ báyọ̀ àwọn àwọn sàábé wọn sọ pé aláwọ̀ rasúlù aláwọ̀ ni wọ́n máa ń rí aláwọ̀ rasúlù ìbá máa tẹ̀lé lójú wọn. ìbá ọwọ́sọ funfun ọ̀rọ̀ inú ẹ̀ dúdú. àtẹ́kiri mani ní sáìl. wọ́n sì ní anami níjà ẹ̀mẹ́ntì káfẹ́ ah, wọ́n mọ̀ ọwọ́sọ funfun ọ̀rọ̀ inú dúdú. gbọ́dọ̀ sọ báyìí èyí ti gbọ̀nù. wọ́n láwọn ọ̀ máa o. àmà aláwọ̀ rasúlù àdà. wọ́n ò sì máa ń tòótọ́. mo ní àgbà yìí máa ń ìfìfẹ́ ká máa ń tòótọ́. bàbá ní pánípì yóò rẹ̀ lọ ga jù lókè pẹ̀ ní káfíìrì tó ló ló pèrè ẹ̀ ní ọlọ́run ọba àgbà lókè pẹ̀ wọ́n ní ẹ lọ́wọ́ wọ́n kọ́ ẹ̀ ní báyìí sẹ́ni sẹ́ni kan sọ pé òun lọ lọ́wọ́ ọba àgbà lókè pẹ̀ kò síbẹ̀ òun lọ sọ sẹ́ni kan sọ rí ojú bu ní káfìrí wọ́n tó ti bẹ́ẹ̀ ńgbọ́ lọ́n fẹ́ ránṣẹ́ sí i ọlọ́run ní fàkùlà làwù káwọ́lá láyé wọ́n Musa sọ̀ńtọ́rọ̀ ọ̀rùn wájú ẹ̀. tọrọ rẹ ọlẹ. bàbá ń tẹ́ màmá díẹ̀ mo ní ìmáa wọ́n lọ ti tọ́jú musa rí mi. musa fírọ́nà lẹ́tọ̀ lórí ẹ̀. ìyẹn lẹ́tọ̀ lórí ẹ̀ òun tí tiẹ̀ bí aláyẹ̀kù náà lọ́kọ́ bẹ́ẹ̀ lómi lọ. lọ́dọ̀ ń da alùpùpù náà ló tí ti gbogbo ẹ̀ bákan náà. míyàn tí ti gbó. mọ́tàlí. ìtàlọ́sánà ẹ má tí ti gbó bákan náà yọ jẹ̀bi. bẹ́ẹ̀ ni o k'a fọwọ́ ń jẹun bá délé. kò ní í ṣe jẹun. ọbẹ̀ ọ̀n tó bákan náà <laughs> ẹlẹ́gbọ̀n bẹ ọ̀dà yọ sọ́tọ̀ pé kọ̀bàdà gbé síta pé eléyìí kókó máa kó wàá da gbogbo ẹ̀ sílẹ̀. mo sọ̀rọ̀ sí àti tààrí. o ti bákan náà ọ̀dà ọ̀dà lẹ́bù ẹ̀ bẹ́ yẹn. máa ń ká àwọn ẹlẹ́kọ̀ọ́ yìí máa máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ yìí pé ara èrè ká jẹ́ lọ́dọ̀ àwọn àfáàní yẹn pé a máa fi alẹ́ ké ojú ewé tàn jọ mí. tẹ́tí láàrin ọgbọ̀n ni wọ́n fi kọ́ wa wákàtí méjì ló bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé ẹjọ́un ọ̀rọ̀ ayé ìsìn àríbá ìgbà báyìí orígbà ìgbà báyìí ńgbà ayé adébísí ńgbà ayé agbájé ńgbà ayé kìíní kan ńgbà kìíní kan tí ọmọ míì tí ọba lẹ́kọ̀ọ́ fẹ́ o ti ń pẹ́ ẹ̀kí akéńtà kì í. mo wá máa ń sọ fún ọmọ akẹ́kọ̀ọ́ ni pé àmàbá dà báyìí. lájẹ̀ntì ń báyàn sọ̀rọ̀ ìta àdágbọ́rọ̀ ń kíláàmù báwọn sọ ń sìn. Hmm. kí á máa sọ. ẹbí máa gbọ́rọ̀ ọmọnìyàn tí ń gbọ́rọ̀ lọ́wọ́ lẹ́nu àwọn àfáà lẹ́nu àwọn àgbàlagbà ebi ń sọ̀ fọ́dọ̀ ọlọ́ni kò ní ìdí kọ́ máa ṣe mọ̀rọ̀ ọjà rẹ òrìrọ̀tí mọ̀ ìjọ lílò ni ó máa sọ bàlákà kó jókòó wájú wọn gbọ́ yẹ á máa sọ ìjọ lílò ni kò sí ewúrẹ́ àwọn jọ̀mọ́ láti jọ̀ ń jọ̀ ń bìsìn. ngbọ̀rọ̀ sọ láàrin sàbẹ́ lọ́dẹ àwọn sàbẹ́ ẹ̀gbọ́n tí àbúrò yẹn sọ̀rọ̀. ó sọ̀rọ̀ o. nígbàgbé wọn nìkan náà làdí ìṣẹ̀lẹ̀ yà ọlẹ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ gbọ́rọ̀ nìyẹn o. ẹ̀yin lókòwò tẹ́ ń lọ o ní olókòwò ní olókòwò. bímbá ti yó. tí wọ́n ti gẹ́gẹ́ ní òun náà ni ọ̀nà ẹni mọ̀ bá gbé آه. أزواجه وكما زينا لأولاء القوم حب لأفنان والانتصار لها زينا لكل أمة من الأمم سوء عملهم من الكفر والضلال أي أن هذه سنة الله في خلقه يستحسنون عاداتهم وتقاليدهم التي ساروا عليهم عن تكليف وجهل أو عن معرفة وعناد والله يتركهم وشانهم آمين بارك الله فيك آمين wọ́n ní bẹ́ẹ̀ ni. ẹ̀yẹ́ nílẹ̀ awúlá yìí kọ́. bá a ṣe ṣe fún àwọn wọ̀nyí bá a ṣe ṣe fún àwọn wọ̀nyí àwọn àjọ yìí tí wọ́n nífẹ̀ẹ́ òòṣà wọn tí wọ́n sì ń ran òòṣà yìí lọ́wọ́ yìí bẹ́ẹ̀ la ṣe fún gbogbo òòjọ́ gbogbo ìjọ pátá láti aburú iṣẹ́ wọn lọ́sọ̀ fún wọn. nínú kèfèrí àti ìsọnù ni wọ́n máa palẹ̀. ìtumọ̀ ni pé súnà ọlọ́run lè yí lókè pẹ̀ lára ẹ̀dá ẹ̀ pé ọmọ gbogbo ìṣesí tiẹ̀ ni ọmọ kóyọ̀ sí ẹgbẹ́ tí ò lè lálàá tí ò lè máràlú sò lọ tí wọn ò lè tí wọn ò lè wọn ò lè sùn lálàá dìbò fún. ó náà polongo rẹ̀ lórí rédíò ah, ah. yóò lẹ pósítà wọ́n bẹ̀rẹ̀ <clears throat> bọ́ta ní ìsìn ẹgbẹ́ tí ò ní síjà ń bẹ̀ tí wọ́n á dà rárá tí wọ́n ò ní já gẹ́gẹ́ wọ́n ò ní bẹ́ẹ̀ ní nígbà tí ọ̀kọ́jà bẹ̀ yẹn ní lo kan ó pé yọ wọlé ni <laughs> ni fún kan máa fà á tí nìyẹn. yàní pé kálukú wà pé ẹbẹ yọ wọlé màá tètè mí bẹ yóò dìjà hmm. èyí tó tuntun ní ní yẹn ọkọjá bẹ́ẹ̀ wọ́n yọ gbọ́ wọ́n yọ gómìnà wọ́ọ́rọ́wọ́ mọ̀lẹ́gbà sòfin wọ́ọ́rọ́wọ́ wọ́n <laughs> kí. pírẹ́sìdẹ̀t aláwọ̀ kejì ẹ̀ mọ iye tí ọ dìbò gómìnà ní ìsìn lọ́yọ̀ yín dínkù fún ọ̀tọ́ mọ̀tọ́ mẹ́wàá. ẹnìkan ló ní àga. Takisẹ́mù. Bí máa rí nù. Bẹ́ẹ̀ ọlọ́run ló fẹ́ súnà lókè ìfẹ́ kàdúrà máa àdátàhùn ìfẹ́sí wọn pọ̀tàkọ̀ọ́lídàhùn àti tí a jogún bá pọ̀tàkọ̀ọ́lì ní ta bá bá ẹgbẹ́ ìdílé kọ̀ọ̀kan ló ní ní tó bá ń dilé rẹ̀ bí àṣà bí ìṣe lè fẹ́ pé kọ̀bátako tọ́lọ́hún kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn ti bẹ́ẹ̀. èyí tí ọ̀dà ni kí nǹkan takòtò lọ́hùn kẹta pé àṣà yín ni àmọ́ ọlọ́run ni pé kálukọ́ máa pọ́n àṣà rẹ̀ lé èyí ló yà lẹ́nu fún Yorùbá tí wọ́n yí ọmọ àìjẹbẹ̀rí tí àyà tẹ gbàtà lásà gbàdí àṣà rẹ̀ ti yí inú yorùbá la sọ wà àtòbìnrin tí ó yẹ ẹni èèyàn ní yìí hmm. à ń ní nígbà mo rí i mo ti wá rí i ní àná dímọ̀ mo rí pósítà yẹn pósítà ọmọ yẹn ń bò mí ó fà inú mo rí yẹn ju mo lónìí lọ aṣọ ọmọ ta lọ́wọ́ ń bi ètí mo lónìí ọmọ yìí náà ní nígbà wà ní iwájú ọwọ́ ya fọ́tò mi. máa rò sínú ewu ẹwu ń ta sọ ń fi lára ọmọnìyàn òun kan ta òun kan náà jọmọ bó a látara sọ ìbáṣọ náà ní kálukú kọ̀ ọ́ ka olùdó ti ka ọ ń tún tiri ọmọ ìjẹbẹ yíyá bí àyà. ìjẹbù àyà. wọ́n ni fún dandan ni fọ ebi tó tó gbà ní pé kọ́ ma wọ̀ nǹkan mi ju sẹ́ẹ̀tì mọ́ láyé yẹ. kó o lè fokùn márùn fẹ́. tuntun ma bẹ náà. dọ̀wí lè yẹ o. kò wá sọ pé káwá wá sọ ọ́ tùmú aṣọ rẹ gbogbo aṣọ wa ní pátá. ẹni mi tó wá gbọ́ njọ́ gbéyàwó ètò ọ̀nà kónú kóòtù. Ah, ọlọ́run. tó ń sayẹyẹ. kálẹ̀ màtọ́kàwé ọmọ awúsá ń bẹ lọ́hùn. ọ ọmọ awúsá ń bẹ lọ́hùn. ooo káì tó di kọ. àwọn ọmọ tí máa gba Kánò lọ sí ìrìn àjò wọ́n lọ́wọ́ ní airport Kánò ẹ̀ ṣe nígbà ẹ̀ ṣe bá wọn ẹ̀ ṣe bá wọn tún wọn bẹ̀ ni gbogbo àti mẹ́ríkà ń ta agbádá ni àtàjà lórí kí ló ka máa wúsá pẹ̀lú àǹdìpọ̀ márùn. change change change change change. Ah, ah. àápọn àfẹ ẹni tó bá dá àápọn lẹ́nu. mashallah. olùlọ́kùn jẹ́ tọrọkọ olùwọ́sẹ̀. ìkùmọ̀ súnà ọlọ́run lókè pẹ̀ ni pé kárìkọ́ máa gbé tiẹ̀ dárúgbẹ́ ẹ má bù tí wọn kí wọ́n bàa jẹ́ pé ní òbí kí wọ́n máa bú ọlọ́run tì í náà. tẹ̀síìrì díẹ̀ nínú àyà tí a kà nìyẹn bàbá ní àkà tẹ̀síìrì àwọn àfa àtàn lórí àyà tí wọ́n bá mú wa ọ̀ a lè ka àyà ayọ̀ fún ìdí ọgbọ̀n ọjọ́ tẹ̀síìrì lẹ́yìn tẹ̀síìrì tọ̀hún iṣẹ́ kẹtù wa rán wa sí lafẹ́ jẹ́ wẹ́rẹ́sìn ní àná wọ́n sọ wípé tafsiri pẹ̀lú àná ọlọ́run tó a máa rí wò lórí ṣẹ́ẹ̀tì wa abẹ́ẹ̀kọ́. ẹ wá dákun ẹ wà àná ọlọ́run lọ lórí ẹ wọ́n ní máa ń ṣe nǹkan wà tá a máa rà fún àwọn ìnáwó tá a ti ná tẹ́lẹ̀ mi ò fi ní máa jẹ́ pé nẹ́tíwọ́ọ̀kì ó máa já ń ní ohun ṣe wọn lọ ń bọ̀ sábàtí wàrà máa ṣì yẹn wọn ní pẹ̀lú ògbó ọlọ́run ẹni odò wà mú ni. kò sígbà tá a fẹ́ wò lọ́pàá àbúrò àbálẹ́ kódà bójú ń rọ̀ ó lágbára ọlọ́run yóò dò ṣègbè ni. wọ́n á ní ìdàlẹ́ méèdì àbátọ̀ pé lóde á kéde rẹ̀. kí jàmá ká ran ọlọ́run lọ́wọ́ lórí ẹ̀ kó àdìpẹ́lẹ́ wọn yìí náà lọ́wọ́. abáni owó náà owó náà pọ̀ díẹ̀ abáni ká rẹ̀ ọlọ́run dúpẹ́ nìkan oṣù náà ni yóò fi dẹ̀ ṣùgbọ́n kájọ gbaṣẹ́ olóore kájọ pèsè àjẹkájọ dáwó náà ní tọrọkọ́bọ̀ kí wọ́n tó ka lẹ́tà kan tí wọ́n ní ọ̀fẹ́ kà fún wa náà. nínú owó náà èmi fi one thousand lẹ̀. bàbá ìmáàmù mi àwọn fi one thousand lẹ̀ nínú owó náà. Naam naam naam ẹ ṣeun. ẹ dákun ẹ bá ní dá owó náà ọlọ́mọdé lórí o. ní àná wọn kéde owó fáwọn obìnrin lókè ẹlẹ́yà kan wá mú one thousand wá lókè lánàá fi jíṣẹ́ o. mi ò sòrí o ṣùgbọ́n àmì iná kọ̀ọ̀kan náà wá lónìí náà o ọkọ̀ ìwé ọkọ̀ ọ̀rọ̀ tó tó ọ̀rọ̀ tó nípa tó nípa ló sọ. wọ́n lọ́rọ̀ tó nípa tó nípa lẹ́lẹ́ àná àṣọṣin lẹ́tà náà. àti pé tá a bá nu lẹ́tà ojú ìwé pé obìnrin àlùbáríkà ni. wọ́n ló gbin àgbẹ̀ka ni obìnrin náà o ẹ fún wa ní kíní bàtà. sàlámà àlékún jàmbá ẹ jẹ́ àfarabalẹ̀ o ẹ jọ̀ọ́ gbogbo wa la lè rí ọgbọ́n kan nínú lẹ́tà tí ẹlẹ́hàá ẹ̀kọ́ náà ẹ jọ̀ọ́ bàbá ọjọ́ wo ni ó dára kí ènìyàn kó lọ sí inú ilé tuntun ẹni adúgbò lọ́wọ́ yín bàbá ọlọ́run yóò bá wa dúpẹ́ fún yín ọlọ́run yóò bá wa fi àlìjáńnà sáyín lẹ́sàn lórí iṣẹ́ olóore tẹ̀sí ọlọ́run yóò jẹ́ kí ẹ pẹ́ fún wa àti bàbá imam náà àdúrà yìí àdúrà yín gbà lórí wa àti àwọn ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa ọlọ́run yóò jẹ́ kí a rí yín tán o àti gbogbo àwa àwọn ẹlẹ́hàá yín àti gbogbo jàmọ́ pátá. Ah. ẹ bá mi fi owó yìí ṣe owó àdúrà fún àáfàá mi tó jẹ́ ọkọ mi bàbá àwọn ọmọ mi ṣẹ́rí ẹni tí mo kíyèsí mẹ́nu o pé ọlọ́run ó fi ọ̀rọ̀ wa ṣe ìyanu láàrin ẹbí méjèèjì kí ọlọ́run jọ kó má jẹ́ kí a ṣe nǹkan tí yóò fi dojú tì wá kí ọlọ́run bá mi sí ẹ̀ kó bá mi ṣe lílọ bíbọ̀ àlùfáà mi ní ìrọ̀rùn lẹ́yìn náà àwa fẹ́ kó lọ sí ilé wa ẹ bá wa bẹ ọlọ́run kí ó ṣe lílọ ní ìrọ̀rùn fún wa. naam bàbá odidi kan lè yóò nù tí mo fẹ́ gbé síwájú yín bàbá ẹ bá ní dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó bá wa dá àwọn ọmọlẹ́yìn jàbàtà padà sí inú jàmá kí ọlọ́run dákun má sọ àwa náà di ìdàkúdà. tó ẹlẹ́yà àwọn jíṣẹ́ yí o wọ́n fi orí jíṣẹ́ yìí. nípa tẹ béèrè nípa kíkó lọ lé kò sí ọjọ́ téèyàn lè kó lọ sílé o kò sí ọjọ́ téèyàn lè kó lọ sí ilé tuntun gbogbo jẹjẹrẹ kó lọ pátá ọlọ́dà bàríkà sí lẹ́yìn náà àdúrà tí a ti fi lórí ilé tẹ̀kú lọ́nà ni pé ọlọ́run jẹ́ rọrùn ọlọ́run jẹ́ rọrùn ọlọ́run jẹ́ rọrùn o. àfa àyín tẹ ní àṣàdúrà fún ọlọ́run bá ní kí àfa náà ọba nìsàánú rẹ o. ọ̀rọ̀ tó ṣe ní ẹni tí ẹlẹ́yà rẹ̀ lè ṣàdúrà fún ọlọ́run bá ní gbàdúrà náà o. wọ́n àmì ọlọ́run ẹ̀kọ́ nu fẹ́yìn ẹlẹ́yà yòókù náà o. bọ́kọ́ bá ṣe dáadáa àmọ́ ń sọ ni o. ọlọ́run bá ní gbàdúrà àfa yìí bákan náà ẹni adúpẹ́ pé ọlọ́run tó dá ọmọ ẹ̀yìn jàbàtà padà adúpẹ́ o ọlọ́run èdè wọn tún wọgbé náà o àǹfààní wọn o ọmọ dáadáa ni wọ́n wọ́n ké wọ́n mọ̀ ọlọ́run èdè wọn sì ké náà lò bọ́lá ni ọlọ́run bá ní ṣàánú wọn àmì náà tí wọ́n tún kú bẹ́ẹ̀ náà bá ní ṣàánú tiwọn náà láàrọ̀ lágbàtà ilà bìlà. òní ni bàbá lókè líle ń bẹ̀rẹ̀ tafsir nílọrin bàbá ìkàsí o tí wọ́n rí o bá ní ṣàánú wọn o ni wọ́n rí wí o wájú sàǹfààní fún àti àṣẹ tó sàǹfààní fún àti ń bọ̀ wọ́n lànà ọlọ́run láhàrò lápáta ó làbìlà. ibi tí a ń lọ níjọ́ àlàmísì a máa tún sọ dáadáa lọ́la àmìjì àdìkan ní àlàmísì lógo ọlọ́run tí a fẹ́ lọ ṣe àjùwò bẹ̀ lọ́la àti bá a ti fẹ́ lọ bá a ti fẹ́ lọ síbẹ̀ á sọ ní ọ̀la ọlọ́run ti ṣe lọ́rùn láhàrò lápáta ó làbìlà.